ẹ tún kalẹ̀ lẹ́ǹkan sí i níbi dodo tí ẹ ti ń fi ojú ayọ̀ tí ẹ tún fi ń wo èmi ọmọ yín bàbá confam jp gẹ́gẹ́ bí mo ti sọ fún yín a ò fẹ́ dá gbogbo àwọn product wa yìí pọ̀ ní alẹ́ yìí a máa máa mu lẹ́yọ kọ̀ọ̀kan tí a sì máa máa sọ̀rọ̀ ní orí rẹ̀ ni lẹ́ẹ̀kan sí i gẹ́gẹ́ bí èmi ọmọ ti máa ń sọ fún ẹ̀yin màmá mi àti ẹ̀yin bàbá mi níbi gbogbo tí ẹ ti ń wò mí wípé I am a prophet I am a spiritualist I run spiritual church and I do spiritual work iṣẹ́ tó rí fi rán èmi nìyẹn ewé àti egbò orí ló fi rán mi ewé pẹ̀lú egbò dẹ̀kẹ̀rẹ́ a rí wípé kò sí ẹ̀dá tó lè dá bí kì í ṣe pé àti ọwọ́ ọlọ́run òun ni ó ti wá a sì fi ìdí rẹ̀ múlẹ̀ náà nínú ìwé mímọ́ pé ewé egbò olúwa sọ wípé fún tiwa ni kí a sì máa lò ó fún àǹfààní ara wa mi ò wá bí láti wá against ẹnikẹ́ni ṣùgbọ́n ìwọ tó o bá fẹ́ fọ́lù ẹ̀ ìwọ tó o bá fẹ́ ti ìdàkejì náà ọwọ́ ẹ̀ ló kù sí ṣùgbọ́n Eh, ohun tó dá mi lójú tó jẹ́ òtítọ́ eh, ewé àti egbò ó ṣiṣẹ́ gidigidi gan kí ni mo mú wá ní alẹ́ yìí eh, egbògi ìju egbògi ìju kí ni à ń pè ní ìju ní èdè gẹ̀ẹ́sì ohun tí à ń pè ní ìju ní èdè gẹ̀ẹ́sì òun ni fibroid ó ti rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n pè wá tá a ti ṣiṣẹ́ fún ẹ tá a ti ṣiṣẹ́ fún tí ọlọ́run dẹ̀ gba gbogbo ògo nàìjíríà ni àbí lókè òkun tí wọ́n ní fáíbrọ̀dù àwọn àwọn ìbí lòun ti gé lẹ́ǹkan ìbí lọ bóun kó lẹ́ẹ̀mejì á dẹ̀ tún gúrò padà you don't need to go for operation because of you have fibroid you don't need to go for operations because you have fibroid all you need to do just call me. Send email or uh, send me a WhatsApp message. When I receive it, I will talk to you back. O nídìí láti lọ ṣe operation fún. O nídìí láti ṣiṣẹ́ abẹ fún nǹkan tí wọ́n ń pè ní ìjú. Bí ìjú bá wà nínú ara obìnrin <laughs> àti lóyún obìnrin yẹn máa lágbára gan. Púpọ̀ ninu ọ̀pọ̀lọpọ̀ ohun tó ṣe àkóbá fún àwọn obìnrin òde òní lórí ọ̀rọ̀ ohun tí wọ́n ń pè ní fibroid àbí ìjù òun ni wípé wọn ò ní jẹ́ kí kò ní jẹ́ kí àwọn ènìyàn yìí rí ọmọ bí a máa dènà bíbí ọmọ wọn a máa dènà níní oyún wọn nítorí pé ibi tó jẹ́ kí ọmọ jókòó sí ohun tí wọ́n ń pè ní fibroid tí àwọn Yorùbá ń pè ní ìjù á ti jókòó síbẹ̀. Si o tí mo wá bẹ sọ lálẹ́ yìí tó jẹ́ ẹ ìròyìn rere ni wípé o ò nílò láti ní o fẹ́ lọ ṣe iṣẹ́ abẹ fún ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣe iṣẹ́ abẹ ó ń gbọ́ mi báyìí tí ó dẹ̀ tó padà grow nínú wọn padà. tí mo lè ṣe tí mo lè yànnàná ẹ̀ ní alẹ́ yìí òun ni mo mú wa bá yín yìí ẹni tí kinní yìí bá ń ṣe mo fẹ́ jẹ́ kó o pè mí orúkọ tèmi ni baba confam jp nọ́mbà mi nìyí zero eight zero two two zero four zero nine five zero send the workshop to me either message or voice message tí n bá ti gbọ́ mo máa reply yìí ẹ̀ máa sọ ohun tó o fẹ́ ṣe fún ẹ a ní oríṣiríṣi Ogun Ogun ijú a ní ìdí a ní oríṣiríṣi Ogun ijú tó jẹ́ pé ó tó oríṣiríṣi mẹ́jọ tá a bá ti rí tọ̀dọ̀ ẹ irú yìí tí a lè ṣe fún ẹ a sọ fún ẹ a sì sọ iye owó ẹ fún ẹ bẹ́ẹ̀ náà ni ẹ̀dà ẹ̀dà tí ẹ̀dà bá ń ṣe èèyàn ṣó ń dán mi ẹ̀dà tí ìju àti ẹ̀dà bá wà nínú ara obìnrin kan ohun tá a máa kọ́kọ́ lọ sọ fún ni pé kọ́kọ́ lọ yanjú ọ̀rọ̀ ẹ̀dà náà torí sometimes ìju wà nínú obìnrin ó dẹ̀ ń lo oògùn ó padà lóyún láàárín ṣùgbọ́n tí ẹ̀dà tó bá ti lè wà pẹ̀lú ẹ̀ àti ní oyún obìnrin yẹn lọ gbàgbé ẹ̀ ó máa ohun tí àwa rí gẹ́gẹ́ bí ẹ̀dá tó bá ń ṣiyẹ́ òun ni wípé tí ọkùnrin àti obìnrin bá ti bára wọn sùtọ́ tí ọkùnrin ti dá àtọ̀ sí ara obìnrin instead tó jẹ́ kí ó wọ inú ilé ẹ̀ wá obìnrin yẹn á padà rí pé tóun bá ti dìde báyìí àtọ̀ tí a dà sí lára á sì máa ṣàn á ṣàn wá sílẹ̀ ńlẹ̀ kò ní wọ ibi tó jẹ kó wọ ìyẹn ló ń pè ní ẹ̀dà ohun tí mò ń sọ ni wípé tí ènìyàn bá ní ẹ̀dà lára tó sì ní fibroid ohun tó bá di ọ̀dọ̀ wa ohun tá a máa sọ fún ni wípé kọ́kọ́ lọ tírìtì ẹ̀dà náà ẹ̀dá lè ṣokùnfà pé kéèyàn má bímọ ṣùgbọ́n téèyàn bá ní fibroid tó bá ń lògùn ẹ̀ ó ṣeé ṣe láàárín ẹ̀pẹ́ kòkòkò lọ́hún dẹ̀ ṣe kó dẹ̀ kí oyún dẹ̀ dúró sí ẹ lára ṣùgbọ́n tí ẹ̀dá bá ti wà ń bẹ̀ oyin ò lè dúró so therefore a ní oògùn ẹ̀dà lóríṣiríṣi èyí tó o bá ti fẹ́ ẹ̀dà ni wípé tó o bá ti notice pé tọkùnrin bá ti bẹ́ẹ̀ sùn tán wà á rí i pé sperm yẹn àtọ̀ sperm téyìnbó ń pè tó ní gẹ̀ẹ́sì ń pè ní sperm táwa ń pè ní àtọ̀ wà á rí pé àtọ̀ yẹn máa ṣàn á dẹ̀ kúrò látọjú ara obìnrin á sì dà sílẹ̀ òun ni ẹ̀dà tó o bá ti di ó lè ṣokùnfà pé kí obìnrin kó má ní oyún tí ẹni pé kó o tètè pé nọ́mbà wa ohun tó jẹ́ kó o ṣe à sọ fún ẹ jẹ́ kí n wá sàn kankan fún ẹ kò síbi tí àwọn product wa yìí tí kò lè dé nítorí pé DHL ó ti kọ̀nẹ́ẹ̀tì wa pẹ̀lú gbogbo àgbáyé DHL máa gbedewájú ilé ẹ̀ kò bá jẹ́ Amẹ́ríkà kò bá jẹ́ Canada kò bá jẹ́ Europe kò bá jẹ́ African country kò bá jẹ́ Asian country anywhere DHL máa gbé déwájú ilé rẹ̀ o ṣe gan ni God bless you ẹni náìtì ẹ bẹ̀rẹ̀ sí ń pè mí pẹ̀lú nọ́mbà yẹn máa send message yẹ kó máa order kó order oògùn ìju tí wọ́n ń pè ní fibroid kó o sì order oògùn ẹ̀dà oògùn ẹ̀dà mo ti explain fún ẹ ẹ o lè pè mí sí nọ́mbà yìí lẹ́ẹ̀kan sí zero eight zero two two zero four zero nine five zero ẹ ṣe gan ni God bless you.